وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قصور ọba tí ó tún ṣe ní ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa a ti mọ ọbẹ̀ ní jùmọ̀ àtọ̀ ní ọba yìí náà ní adá ọpẹ́ fún àfi títún bí rẹ̀ àtijọ́ kan rẹ̀ bẹ ọ̀pọ̀lọpọ̀ júmọ̀ aláì ìrọ̀jẹ̀ tó bá aláyé torí dáadáa. Ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán, ọlọ́run bá mú bá nílùú àwọn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ìkẹ́ ọlọ́run àti bá mú bá gbogbo àwọn sọ̀hábà àti gbogbo alẹ́ ní àpapọ̀. Ọlọ́run bá mú bá nílùú àwọn sọ fún Al-Qur'an ọlọ́run ni wà máa ní dáàbá tó ti fi lọ́rùn ilà alámọ́rù rizquha wa ya'lamu mustaqarraha wa mustawda'aha olórí fi kitabin mubin ọlọ́run ni kò sí ẹ̀dá kan tí ń rìn lórílẹ̀ bàbá ní ọ̀nà méjì làwọn ń gbà lò ẹ̀ àwọn ní àwọn dáàbà tá a gbà lérò àwọn àwọn ẹranko àwọn dáàbà ṣùgbọ́n lọ́nà mí gbogbo tí bá ti ń rìn bàbá tí ń ṣẹ̀lẹ̀ àtúmọ̀tì dáàbà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹran náà wọ́n sọ fún wa nínú àyà yìí kò sí dáàbà kan kò sí nǹkan abẹ̀mí kan fèlà áùdì lórílẹ̀ ẹyẹ ni èèyàn ni ẹranko ni èèrà ni ìrìnàmú ni àbáwọn kòkò tó ń gbénú lẹ́bí epo ló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ibi sáfẹ́ ń sẹ̀mí ni ọlọ́run kò sí kẹ̀kẹ́ tí ń sẹ̀mí lórílẹ̀ ilá aláàlọ́ ìrìn ìtùfà àti kẹjẹ pọ́nà bá ní ọmọ ṣe jíjẹ mímú rẹ̀ ọlọ́run ni ó máa ṣe jíjẹ mímú rẹ̀ ní gbogbo kẹtí ń tẹ̀mí láyé ogun náà ni wọ́n jẹ táwa fún wọn náà lè fáwọn náà adìẹ ń jẹun ọlọ́run lè wá lò wọn sábà rí pé wọn wà á fún ṣùgbọ́n ọlọ́run náà ló ní kí alùpùpù lọ́dẹ̀ ẹyẹ inú gbó jẹun tí ò sẹ́ni tí ń sìn ṣùgbọ́n ọlọ́run pèsè tó ti jẹ fún àwọn èèrà lẹ́lẹ̀ wọ́n ń jẹun àwọn ìpolówó lẹ́lẹ̀ wọ́n ọlọ́run gbogbo wọn pé nínú rògbòmíyà ọlọ́run náà ọlọ́ba tó fi ń pèsè gbogbo ẹ̀dá pátápátá gbogbo ibi tí gbogbo ẹ̀dá tó wù kó jẹ́ ọlọ́ọ̀ni pèsè fún. Fàyà aláwọ̀ Mọ́sà kọ́rọ̀ ha wà Mùsàúdá ha. Ibi tí ń kálukú ń forí pamọ́ sí. Ibi tí wọ́n ń rá níwọ̀ tí wọ́n ń gbé. Ọlọ́run mọ gbogbo ẹ̀. Táwa mi ń gbórí ilẹ̀ báyìí. Àwọn mi ń gbé lógi àwọn mí gbénú ohùn láàrọ̀ pé ìsàbá gẹ́lẹ̀ ká tó tẹ̀ wọn àwọn mí inú lẹ́gbẹ́ tí ó tẹ́ àmọ́ bí tó yí ilẹ̀ tí yá lọ́mọ́ lẹ́bí dábẹ́ rẹ̀ wọ́n mú gbogbo tó wà yẹ ọlọ́ni gbogbo ẹ̀ ló mọ̀ ní tí wọ́n jẹ tí wọ́n mú yóò sì lọ́dọ̀ wọn torí pé ọlọ́run bá lọ́mọ aláàdìsí jẹ́dá bàbá mi wà ni àwọn ẹ̀kẹ́ tí wọ́n ń gbé jáde náà gbàtà láwọn òyìnbó pé káyẹ̀ rìdíùsì ìbẹ́ẹ̀dẹ́ mọ́ bí mọ́ tó pé ìsọ́sìsì ìsọ́sìsì táyẹ̀ ó máa jẹ tẹ́mọ mu kò ní tó mọ́ o ṣé ìtàyẹ̀ jẹ tẹ́lẹ̀ sẹ́yìn lẹ́ ti síbẹ̀ tẹ́mi bá ti wà báyìí tí ó jẹ ọlọ́run ẹ̀mí tó ti fẹ́ mọ ẹ̀mí yóò ti tó náà mọ̀ jẹ ìbẹ́ ìfi síbẹ̀ sẹ́wà mo ti síbẹ̀ sẹ́wà ní yóò tàn ní yọ ọdún kan kò ní táwọn èèyàn mọ́ ọlọ́sọ́kọ́sọ́ ní ọlọ́wà tààlà náà lọ́ba alárìsìkì tó ṣe jẹ́ àrọ̀ sáàpù náà ní ọba olùpèsè nípèsè gbogbo ẹ̀dá ẹ̀dá táwa ń sọ kì í tẹ̀lé yẹn nìkan orílẹ̀-èdè ẹ̀dá ẹranko orílẹ̀-èdè àwọn ẹ̀dá ẹyẹ àtàwọn ẹ̀dá míì náà ẹ báwọn ẹ̀dá ń ṣe mí báwa ti jẹ làwọn náà ń jẹ ó dẹ̀ ẹ̀dá mi àbò òkè ó ti ń jẹun kò ní yé wa àbí kò ní kéke kò ní yé wa ṣùgbọ́n àti tí ilé rẹ̀ àti tí ń gbé ọlọ́dọ̀wà ya alábùmú sàmọ́rọ̀ ọmọ sọ̀dá àhà gbogbo tí kálukú orí pamọ́ sí òun ọlọ́wọ́ bá mọ̀ ètò wọn jẹ tí wọn mọ̀ mu ló sì pẹ̀ bá wọn bẹ́ẹ̀ olùkẹ́lùkù ló ń fi kìlá bí mò bí mi gbogbo nǹkan yìí ló ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀nà ṣe láwọn ẹ̀dá yẹn lè dìrì ẹ̀kọ́ yìí ẹ̀dá báyìí ti jẹmú òye dọ́bẹ̀ tó ń pè owó òbílé dọ́bẹ̀. bákan náà a tún mọ̀ pé arísìkì ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ní ti máa ń wà ìtọ́lọ́ọ̀bá wa ṣe fún wa rẹ̀ ìyẹn náà ló fi pẹ́ ká mọ ẹ̀kọ́ jíjẹ bí torí pé alá ó fi nínú ìsìláàmù àtàwà yìí ètò kẹ́ni dákọ́ fi ń lẹ̀ pé jíjẹ mú ọ̀dọ̀ náà ní tiwa ẹni kó o ti lè gbà á ẹni kó o lè dínà rẹ̀ ìbáyọ̀ máa sọ pé àwọn mú àríkìkì rẹ̀ ní ẹni kan lè mú tọ́nà ọba tó bá tọ́wọ́ ta lẹ́wọ̀ bá tí ìlú yẹn ìfẹ́ tó lè rí kó yẹn tọ́nà ọba tí ní kò ní sí ìdánwò yẹn ìfẹ́ tó lè àbí tọ́nà ọba tí wà lọ́wọ́ yẹn kò fẹ́ tó lè gbà ọlọ́run ní ṣe eléyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìkúrẹ̀ lábẹ́ wọn àti aríwú ti fi tọwọ́ ọlọ́run ọwọ́ ìdáná ti fi ọlẹ́ ẹ̀lòmí gan ẹni ní wọ́n lo aríwú tí wọ́n ní ló yẹ kó ti ja ọ̀tẹ̀ kó ti dùbá ń lọ dùbá ń rìn ẹ̀kẹ́ ni wọ́n gba aríwú tí wọ́n eléyìí ní ọ̀rọ̀ sọ̀kúsọ̀ gẹ́bí mùsùlùmí agbọ́dọ̀ wá máa àwọn ẹ̀kọ́ lórí àwọn jíjẹ mímu tí ń ṣe fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀bá àkọ́kọ́ oní ẹ̀rí pé gbogbo tó bá ti wá bára táàjẹ sáàmù kálọ̀pá sọ́dọ̀ ọlọ́run bá ló ti wá ọlọ́run làwọn èèyàn sábà bí tí ó lè jẹ́ kó lọ́nà wa ṣùgbọ́n àwọn èèyàn yẹn sábà bí lásán ni wọ́n jẹ́ ẹni tí ń sáré sí fún ni tí ń fún yẹn jẹ pé fún yẹn gẹ́gẹ́ ọmọ ọba sùpánà wa tààlà ọba àbẹ́gà òun bákanáà nígbàtí a ti tí ó bá dọ́dọ̀ wa ó yẹ kí a ronú ká tó mọ rírì rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn ni gbogbo ń tọ́lọ̀ ń bá kọ́ mọ́ wa láti mọ dúpẹ́ rẹ̀ ọlọ́run bá sọ fún ọ nínú kùránì pé kí fàlíyà ń dòrè lè sá ìlàtọ̀ ààrẹ kéèyàn ronú sí jíjẹ torí pé mùsùlùmí a máa lékún pẹ̀lú òru bójú bá rọ̀ gẹ́gẹ́ mùsùlùmí ronú síta ọlọ́mọ tóbi ọlọ́run tó àrí ìdíkà láti sánmọ̀ ọ̀pọ̀ òkú kálẹ̀ wọn bá rí nǹkan báyìí ọlọ́mọ tóbi agbára ọlọ́run lọ́nu sí báyìí nínú ilé wa máa ronú sí ní tẹ́ yóò jẹ gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run ti pàlì yá ń torí ìsáàlù ìlà àtọ̀ ààrẹ kéèyàn ronú oúnjẹ tó fẹ́ jẹ adìnà sọ̀bábìnà láwùjọ máa ọlọ́run nígbà tá a rọ̀jò sí oòrùn jáde nígbà tó wù jáde fàábà tí wọ́n fi hábà ẹ́ amú irúgbìn jáde àmọ́ àwọn ètò oríṣiríṣi tó fi wá wá wá tó fi wá dọ́dọ̀ tiẹ̀ lọ́wọ́ àmọ́ ọ agbọ́nà tó fi á àwọn ẹ̀dà tí wọ́n fẹ́ jẹ yìí ẹwà tìbí tó fi wá wá tó fi wá dọ́wọ́ wá ti ní kó kán gbọ́sọ́gbọ́sọ́ tèmi gáàrí tí mo fẹ́ mú yìí ọlọ́mọ tóbi báyìí báyìí náà ṣe tó wá dọ́dọ̀ tèmi láti tí mo fẹ́ jẹ yìí àbí èso tí mo fẹ́ jẹ yìí èyí ò rọrùn pé ọlọ́run ló wù tó bá ti ṣe ọlọ́run wá lọ àjẹ sábà tó fi dọ́dọ̀ tèmi èyí wà tó mọ rírí ọlọ́run tí ẹ máa ń ronú bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ògbé tó wá sí tí ó fẹ́ jẹ tí ò ní mọ rí ìtòbí ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá ronú a bá gbẹ́jẹ síwájú a tún tó dájú torí pé ní eh, àwọn ẹgbẹ́ wa ìtọ́ jẹ ojèlé lọ àti ẹ̀dẹ́ rọ́lùsí tó àwọn àjúwà náà pé ságbára wa ló fi lọ́dọ̀ wa bàbá ronú sí nǹkan yìí àmọ́ pípẹ́ fọ́nà tó bá mú wá dọ́dọ̀ wa bàbá fún wa lè jẹ́ ńkọ́ ẹnu ní òfẹ́ ẹgbẹ́ tí mo fẹ́ jẹ rèé ẹgbẹ́ tí mo jẹ tó jù báyìí lọ ẹlẹ́nirú ayé òlòwọ́ wáyìí ìbọ́tẹ̀ fẹ́ kẹ̀kẹ́ jẹ ẹni tó rí kó lówó jù ẹ lọ ó lọ́lá jù ẹ lọ tó wà ń kó tí ò lè jẹun kan bóyá rẹ̀ kẹ́ ṣe bí ó fi ní sí mí ìwọ́n tó gbóúnjẹ kẹ́síwájú ọdún wa ń wọ́n tó wá ń fojú kékeré wò pé títí ẹ̀kí máa jẹ rí náà á dúpẹ́ fọ́lọ́ ọ̀rọ̀ nípa ọlọ́run bá dé ó gbé oúnjẹ yẹn tó rọrùn sí wá ó déwájú ẹ kódà bí òtí tó ń tọ ọ̀fẹ́ yìí tọ̀ rí bẹ̀rẹ̀ ló ṣe kọ́ máa dúpẹ́ kan lówó ju ẹ lọ lọ́lá jẹ lọ tí wọ́n ẹ̀ àbí ní irú oúnjẹ yẹn o tún gbọdọ̀ jẹ́ wàá lónú ti tọ́nà ń bá pèsè fún wa a sì fọpẹ́ fọ́nà wa sàánà wa sàálà kódà kó jẹ́ pé kò tí ì tó ń ta fẹ́ ìta rí ẹ̀ náà ẹ̀ka máa fọpẹ́ fọ́nà wa bá alẹ́bàá Muhammad sallallahu alaihi wa sallam wa kọ́ ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ ní tó ní ṣe pẹ̀lú sábà jẹ sábà mu gẹ́gẹ́ bí mùsùlùmí tó yẹ kó oúnjẹ bá jẹ kan àtọmọ ẹni tí lọ́ọ̀ lálẹ́ ẹlẹ́bí bá bẹ̀rù jẹ́ ti jẹ́ tó ṣe lọ ní o ó jẹ láàjẹ sábà jẹ́ ó jẹ kájẹ yóò kò mọ̀ jẹ́ ọ̀nà bá ń gbà sí náà irú kẹta ti fi wájú sí pé oúnjẹ náà fẹ́ jẹ́ akọ́mọ̀ pé ọlọ́run ní sáré dìkì fọ́njẹ fọ́mọ̀ èyí ó fi ìròyìn ọlọ́run àrọ̀rùzáàk ọba aláàtì jọ fi ilẹ̀ fún ọdígbà kọ́ndí ọmọ ìgbà lórí ẹ̀ kí mọ́ níwájú bá mọ́lé sàtọ́tọ́ wá déwájú ẹ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀tọ́ wá lò pẹ̀lú ẹ ní sádọ́gbà Muhammad rasulullah tí ó ní ká ṣe nígbà tá a bá fẹ́ jẹun ká ṣe bismillah ká ṣe bismillah kí wọ́n ní bísí lọ fún ìkan nínú àwọn ọmọ tí ń gbọ́dọ̀ ẹ̀ tí àwo rẹ̀ ó mọ̀ sálámọ́ gbé wá látọ̀dọ̀ ọkọ̀ tó ti fẹ́ tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ amúròmúnà àbí sálámọ́ àwọn ọmọ yìí onígbà tó wọn kékeré ànẹ́bì ní ń tọ́wọ́ pẹ̀lú bá nẹ́bì ló fẹ́ yá wọn nígbà tó àbá rẹ̀ olóhùn wa ń jẹ gẹ́gẹ́ bí ọmọ kékeré ànẹ́bì wa sọ fún pé yá kò láàrùn eré ọmọ yìí sábì láà ebi sí mi láì bá sábà tó wá jẹ náà pẹ̀lú orúkọ ọlọ́run náà lágbọ́dọ̀ fi jẹ ẹnu mi ò ní rántí eléyìí bó ṣe rọrùn tó yìí kò ní rántí ẹ̀ ṣe bísímìlá ìbára jẹun lọ́nà bísímìlá nǹkan lábọ́dọ̀ fà mùsùlùmí kódà kò ní àrùmọ́nì rọ̀hìn ní bàbá ka kùrá ní bísímìlá ìràmúlò rọ̀hìn lẹ́kọ̀ọ́ fẹ́ jẹun bísímìlá ìlàtọ̀ nǹkan lábọ́ tó ṣe yẹ torí ọba tó pèsè rẹ̀ orúkọ ẹ̀ náà lọ́mọ ẹ̀mí jẹ́ ọwọ́ abẹ́ jáde nílé ti bísímìlá kò sí àrà mọ́nì rọ̀ ibẹ̀ ọwọ́ abẹ́ wa kọ́ sí bísímìlá àwọn ààyè wọn wọ̀nyí tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ní làtẹ́bí ní ká máa forúkọ ọlọ́run bẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ ìwọ̀n jẹ́ pé àmọ́ ìdẹ̀ra ọlọ́run tó lọ sí fún wa ẹ̀kejì ni pé ipá fẹ́ jẹ ìhà lérí jẹ tó ti bá ti gbé síwájú náà àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwa ni mo júbà ẹnìkan ká tó jẹun àní mo wá ní fẹ́ ẹnìkan ká tó mú ọlọ́ọ̀bá tó ṣe rọrùn náà láàpadà sọ́dọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa bóde rọrùn tó ìlà ìrẹ́ ti ṣe ẹni tí òun ẹni gbogbo òun ti fẹ́ sọ bá lè ṣe sọ fọ́ mẹ́ ilé ìrẹ́ ọmọ ìṣẹ́ bísímìlá bàbá àti ìyá kèé ṣe bẹ́ẹ̀ ká kéè síra wa tọ́ tó jẹun omi lọ fẹ́ mọ́ ní ẹ̀rọ mú bí ọta ọjà ipò lọ mẹ́niyẹ ó ṣe ògùn kó lè kí eré mọ̀ yìí nǹkan ńláńlá níwájú ọlọ́ọ̀dá káwọn forúkọ ọlọ́ọ̀dá bẹ̀rẹ̀ àwọn ìkàtà bá fẹ́ ṣe báyìí anábìnrin kọ́ wípé ṣe bísímìlá ẹlòmíì lẹ́ni ibi tó wọ́n máa tiẹ̀ lọ tọ́mọ bá fẹ́ jẹun yóò kọ́ fọwọ́ sórí yóò fọwọ́ sáyà lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán àti lẹ́gbẹ̀ẹ́ òdì tó tún máa jẹ lọ́mọ mùsùlùmí jẹ̀mọ́ tó wáyé pé òbí ló lọ

tọba tó gbọ́fọwọ́ ọ̀tún ò jẹun ní ìtumọ̀ ẹ̀ lẹ́nu pé fọwọ́ ọ̀tún ò mú náà ẹ̀kọ́ lélẹ̀ ọwọ́ tó la jẹun ọwọ́ tó la kó ń jẹ kó pé ó wájú a ní máa fọwọ́ sí pé ká máa fọwọ́ sí jẹ kan fọwọ́ sí jẹun ọwọ́ ọ̀tún jẹun ọwọ́ fọwọ́ sí mú mi ọwọ́ wọ́n bá ní lọ́wọ́ta lọ́mú yóò dọ̀tí ẹgbẹ́ ìlú lọ́dún tẹ́lẹ̀ yóò dọ̀tí ọdún náà ní kí ọwọ́ púpọ̀ fi jẹun náà ní kọ́ bí mo fẹ́ wọ́ta rẹ̀. Ebú wọ́ta ní ọ̀ ike rẹ̀ lẹ́yìn ọwọ́ òsì ọwọ́ òsì ń fi mọ ọwọ́ ọ̀tún yẹn náà jẹun náà Tó bá pé tó wá ní tí ò ṣùgbọ́n mo fi lè ní kò dé bí ìkẹ́kẹ́ ń ṣe kò ń fọwọ́ fún ìkẹ́kẹ́ bàbá ní lọ méjèèjì ọwọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́ẹ̀ ní wòbí jẹun lẹ́ẹ̀ ní wòbí mú kẹ́ ẹ̀rọ ní mọ́tò tó wá náà mú mínírà ní àbọ́ mo fi ọ̀tà ọwọ́ òsì bẹ́ẹ̀ náà bí mú kúrò àkọ́tẹ̀ ẹ̀lẹ́ rí nígbẹ̀ta ní mùsùlùmí ẹ̀kọ́ yẹ yẹ ká kí èyí torípé ṣe tọ́nù ó mú ń dáyẹ̀ láti ẹ̀yẹ sí mọ̀ ọwọ́ mú làá fi jẹun bákan náà ọwọ́ ọ̀tún láti mú àìsí bísímìlá àtọmọ̀mọ́ àdébì ní tá a bá jáde láti ṣe bísímìlá àti jẹun lọ àti mọ̀ kẹlọ̀ kó dé jù kẹ́lí kọ̀ọ̀kan yá pé bísímìlá ìyàwó lọ́wọ́ àtọ̀rọ̀ bísímìlá mo fi bẹ̀rẹ̀ náà mo fi parí ẹ̀ ọ̀tọ́ ẹgbẹ́ mẹ́rẹ̀ lọ sí lẹ́sí bísímìlá ìdẹ̀kẹ́ wà á fi bọ́ọ̀ tí jẹ́ lọ sí mú lọ́kọ́ tó lẹ́sí bísímìlá ìyàwó lọ́wọ́ àtọ̀rọ̀ ìtú àgbọ̀ nìyẹn àyẹ̀fẹ́ òun rẹ̀ ti gbé látọ̀ á rẹ̀ ti kò sí jù náà ọ̀sẹ̀ tí ó yẹ kí ọ̀sẹ̀ yìí bákan náà kápọ̀ fún ọmọ wa ẹnà máa fọwọ́ sí nǹkan ẹnà máa fọwọ́ sí jẹ nǹkan ọ̀rẹ́ tí kò sí dákẹ́ wọn àwa là á máa mọ wọn lọ́nà bí dàgbà ṣùgbọ́n káwọn ní ọmọ yìí ti kéré ọmọ yìí ti kéré nígbà tó bá dàgbà tó bá mọ wọn láàbẹ̀ ń fọwọ́ sí jẹun nígbà la fẹ́ rí gbàmọ́ ẹlòmílé ni ó ní wá ọ̀làjú lòun lò bóyá

nígbà tó wá tó wá rẹ̀ ìyẹ̀wá tó jòkó ti àṣà láwọn àṣà àwọn tó yẹ pé wọn ẹ̀lẹ́sìn àwárẹ̀ ọ̀làjú ló pé tọ́bà bọ́ ọwọ́ tó jẹ gbogbo ẹ̀rọ pọ̀ ọ̀làjú inú ọ̀làjú gbogbo ọ̀làjú tí wọ́n ní ń takò ẹ̀sìn yé tó ọ̀làjú mọ́ ìṣìlú ọ̀rọ̀ ní kí ọ̀rọ̀ takò ẹ̀sìn kọmọlẹ́ ẹ̀làjú tákòjú ẹ̀sìn nígbà tó wọ́n tẹ̀lé ọkùnrin ẹni ń lajú ní ọ̀làjú ẹni tí bá ń jẹ́ ah, sí yé láàrin lajú ó bẹ̀ ti mọ̀ tọ́lọ ní kò tẹ̀ yí tó lajú ṣùgbọ́n tí èso ìlú wa tó mú apẹ́ yẹn gan ní ọ̀làjú ẹni tó bá ṣe tó bá kẹ̀sí ìjọba ẹ̀rọ tó ti ọ̀làjú nu títí mọ́ ó fi jẹun yíò lájú àníbi tí bá ṣe pé àṣẹ ìtọ́nù yá kúrò fi bí ṣì máa ń ní ìwọ̀nyẹ́ sọ̀rọ̀ èṣù ní máa ń fọwọ́ òṣì ẹ jẹun bákan náà ní máa ń fọwọ́ òṣì ẹ mú pé tó wá ń wọ ilé ìṣù láwà nígbà ní lájú irú oúnjẹ bá yẹn jẹ́ ojú ọba bára àwọn ẹ̀jẹ̀ láwùjọ bá yẹn ti ń jẹ́ bóyẹ jẹ wà gádùn ìkan fọwọ́ tó jẹ gbogbo ẹ̀ ẹni tó wá wẹ̀ kó wù ẹ́ pé ní wọ́n tẹ̀ lórílẹ̀-èdè gáhánà ọ̀fẹ́ tẹ̀lé ò lájú láàrin wọn wọ́n bẹ́ lọ lájú wọ́n lọ́tún máa fún abẹ́ bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ ní àti yìí jẹ́mọ́ láyé aníwá Muhammad sallallahu alaihi wa sallam ẹni arákùnrin kan fọwọ́ sí rẹ̀ jẹun aníwá sọ pé sí ní lè fi ìtànẹ́bí sọ yẹn

ó lè fọwọ́ tó rẹ̀ wọ́n rí olè lọ́kọ́ gbé lẹ́nu ẹ̀ ọlọ́run jẹ́ gbọ́mọ̀ lẹ́nu jẹmọ́ ìyá lẹ́ni ẹ jẹ́ látàyè o kó máa jẹ́ àríkọ́gbọ́n fẹ́nu mi ẹni tó bá sọ pé tẹ́sí tọ́ ní ẹ̀rẹ́ lákàtàkìtì tẹ́ àdébì tọ́ lọ tẹ̀lé tọ́ gbà fún alẹ́ lákàtàkìtì ìwọ lọ lákàtàkìtì ẹni tí ọ̀rọ̀ àtọ̀rọ̀ àmẹ́gbà tọ́lọ sí ní àtẹ́lẹ̀ ìbánẹ̀bí sí ní àtẹ́lẹ̀ ìwọ̀n gẹ̀ẹ́rẹ́ alágbàpá títí lọ́nà àwọn èyí yẹ̀bẹ́ ìjà padà rí ẹ̀sìn wa àwọn ọ̀gá ilé kéré lójú wa ṣùgbọ́n lè fàmí lọ náà fún yẹn mọ́nà ọ̀rọ̀ làdú kan lọ ṣe ìlú kan lọ lọ àbáwùjọ kan lọ wà tí wọ́n ti máa ń jẹun bẹ́ẹ̀ nìyẹn pé àìsàn ní máa ń jẹun yẹn tẹ́sì ló kọ́ wọn bí àbọ̀ ẹ̀dẹ́kàn rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ ìrírú àwùjọ ẹ̀ lọ́bàá yí padà lọ́la ńkọ́ torí bí àtàwọn yí padà náà bá lò lọ́ńkọ́ ṣé ìwọ́n ti máa wà lórí ẹ̀ so iṣẹ́ ti kọ́ wa lè ká ṣe agbíyànjú ẹ̀pọ̀ ọ̀pọ̀ wa náà láàmà fi jẹun bákan náà láàmà fi ń bọ́ àtàwọn nǹkan tí ó dà sí ẹ̀sìn kọ́ wa bákan náà àníwà àpapọ̀ sọ́lá ní tó tó wá kọ́ ọmọ yìí ó ní wà kó lé mímọ́ yẹ líìkì inú ẹ̀kọ́ oúnjẹ ni pé tó bá wà wá sí ẹni ètò wà wájú ẹ̀kẹ̀kẹ̀ náà ní àbàjẹ́ ilé ọmọ láàrin ní kọ́ ọmọ wa ètò wà wà wájú ẹni náà lè mọ́ mú ọlọ́run bá pẹ́ wájú ẹ náà ni wàá jẹ ẹ̀kọ́ yìí ní ẹ̀kọ́ tó pọ̀ lẹ́yìn òrì fún bẹ́ẹ̀ ìyẹn tó ń tún ènìyàn ọmọ yẹn pé mọ́ ènìyàn kẹjọ à ìtọ́lọ́run bá pẹ́ bẹ́ẹ̀ náà ni kò jẹ́ tiẹ̀ kódà ọ̀rọ̀ kọ́dà ọ̀rọ̀ kádàrà tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tọ́nà bá ti ní wọn wájú ẹlẹ́ ni o ọ̀rọ̀ kádà olùkú ìṣẹ̀lẹ̀ níbẹ̀ irú ọmọ yẹn tọ́nà bá ní kó gbẹ́kọ̀ yẹn tó bá dàgbà kò ní mọ́ mú nǹkan ní nǹkan mọ́ díẹ̀ yóò mọ̀ pé tọ́nà bá kọ mọ́ òun náà ni tó bá gbé sídi owó kò ní mọ́ mú tí sàhábí tó gba ọ̀rọ̀ yìí wá Umar ibn Abi Salama ó ní fàmà fàálà ti tẹ́lu ka ìmọ̀tò ìbáàdì ó ní sálẹ̀ ìdè kan èyí ìlànà yìí náà ìlànà ìwà wọn fi jẹ tó jẹ sí fún màná mi láti gbà yìí oníbàárẹ̀ mi ṣe kọ́ òun nìyẹn jẹ̀mọ́ nínú ọ̀rọ̀ oúnjẹ yìí ẹ̀kọ́ pọ̀ láàrin gọ́ọ̀mẹ̀ sámẹ̀lá dárúkọ ọlọ́run òní ó dárúkọ èṣù òní ó dárúkọ àwọn láyé dárúkọ ọlọ́run ó rẹ̀ pé jíjẹ mú wọn náà nínú ìṣe fún yẹn

ṣùgbọ́n oúnjẹ halali ni tó tọ́jú tí láti sí àbákò láti kẹkẹrẹ táwọn ọmọ jẹ́ aláàrínlọ́rọ̀ sọ́lá nínú lànà rẹ̀ pé mọ́ àbá ẹ̀bí sọ̀rọ̀ sọ́lá ń sọ àmà kọ́kùn nínú ẹ̀kọ́ nípa náà bí epo oúnjẹ kan epo oúnjẹ kan pé àwọn oúnjẹ jábùjábù lẹ́ ń jẹ ló lè ra fọ́ gbogbo ẹ̀kọ́ ẹgbẹ́ nǹkan àràbò ní bá rọ́ tí wọ́n lè bú kọ pẹ̀lú tí ó dá torí ìyẹn tẹ́lẹ̀ haramu ni wọ́n nìkan gbóúnjẹ kankalẹ̀ tó ń pẹ́ bóúnjẹ ìlú tí wọ́n tí wọ́n mọ́ jẹ níbu ẹni máa ọ̀sánlọ́tọ̀ àmà ògbóúnjẹ rí ìlà sàáhù tó bá wù kó jẹ́ ẹ yóò jẹ wà ìlà tí ò bá ẹ̀sẹ̀ náà ni tò nínú ẹ̀kọ́ tí mùsùlùmí gbọdọ̀ ní yẹn má fọ̀rọ̀ jẹ bàǹtẹ́lù mi ìfẹ́ jẹ sọ́kùnbàdé gbogbo kẹ́kọ̀ọ́ láàmọ́ jẹ kódà ó jẹ́ mi sọ́bà tẹ lójú wa alẹ́ mọ́ bẹ́ẹ̀ rí gbòòrò tẹ rí lọ́dọ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ ní ni ò bá lánàá mu ọ̀nà ẹ̀ṣẹ́ ìwọ wà á kúrò ń gbogbo ẹ̀kọ́ bíi bíbi ọmọdé yìí ní ìbáwọn tó fẹ́ tó abẹ́lẹ̀ ọ̀sọ̀rọ̀ látọ̀ ọ̀rọ̀ tó sọ ẹ látọ̀ olùdẹ̀kẹ̀ torí pé kìí sí ìlànà àlejò àmọ̀lá sọ́lá ni. Tọ́lá ń jọ́kàn bí dọ́pù wa dọ́pù la lè mẹ́ níbi àlejò ẹ̀ ti wá rí tébù kẹta níbi wa ń bẹ̀. Wọ́n bá ka anẹ́bì sí anẹ́bì ní nílùú tiwa kí ní ìyá àbáfábà. Àlùfáàlì kàtàrọ̀ ní ààbò torí ilẹ̀ fi ká èmi ò fi àwọn oúnjẹ àwọn ìlú kan báwọn ọmọ jẹ wá péjì ẹ̀ orí fíńgà tí wọ́n wá mọ́ jẹ ọkọ̀ wá bú kò sí lánàá nílùú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà àníbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní ẹ̀kọ́ tó tó kọ́ wa ní pé àtìbìsọ pé láàkólú mọ̀ tẹ́kì àdì tí mi bá fẹ́ jẹun èyí fẹ́ rí ọlọ́wà ẹ̀kọ́ ìkàlẹ́yẹ́ pé ní ọmọ ìpìlẹ̀ bó ti lọ́bẹ̀ẹ́ pé ọlọ́run ló pèsè ọtún wá rí pé ogun lọ́gbọ́ àwọn èèyàn gẹ̀rẹ́ ní túbọ̀ fẹ́ jẹ wọn lọ́pọ̀ tó ẹ̀jẹ̀ àti jẹ́ nígbà tó tó wá fẹ́ jẹ́ ọlọ́dún wá fún ẹ lálàáfíà fún ọmọ ẹ̀rí jẹ́ ó yẹ kọ́ ọjọ́ oúnjẹ níjẹ ẹrú tí ó jẹ́ kankan lọ́dọ̀ náà bá tó pèsè ọ̀ níjòkó àwa la tó bẹ́ẹ̀ alárẹ́bí èsè bẹ́ẹ̀ yóò wá jòkó tẹ́lẹ̀ bá ń jẹ báyìí títí ń jẹ yóò fẹ́ gbogbo ìdíwájú bí àpò ń kéke ló lágbára nǹkan ẹ̀fúnra rẹ̀ ètò oúnjẹ ìtúwọ̀n pápọ̀ yà mẹ́yẹ tí ò ní jẹ tí wọ́n ní

tọ́tún pé ṣeré fún mi agbára ní olùkúdàbọ̀ olówó ẹ̀dùgbà owó mi ni òun ní kẹ́kọ́ àmì tó ló jẹrẹ tí òun jẹjẹ tó wà lórí ààrẹ ẹlòmíwé alẹ́ oúnjẹ ló wà ní àríwí ibi tó ṣe ibi tẹ́yẹ ti ẹ̀pọ̀ sí ọ̀nà tí ó mọ gbàgbé yẹn ọ̀nà fáàrí ni tó yẹ pé ó lè mọ ẹrun aláìní jẹ nínú àti yẹ pé yóò mọ jẹ níjẹ rí pé agbára àrùn òun ló tó ìjòkó níjòkó ẹrú mẹ́jọpọ̀ ẹni tó fọpẹ́ fọ́lọ́ níjòkó ẹni tó mọ rírì tí ọlọ́run bá sánú àtàlá tó pèsè fún un níjòkó ẹni tó yẹ kó gbà pé agbára àrùn kọ́ lòun fi dé rí kẹ́tọ́ oúnjẹ yìí ọlọ́run bá sánú àtàlá òun ló ṣe eléyìí kó jẹ́ ẹ̀kọ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà a bá fẹ́ jẹ àbí tí

سوكو واجبت عن حديث الإمام الترمذي رحمه الله تعالى أنا بني ما ملا أدمي وعاء شر من بطنه أنا بني إن كان يمو في لتو من جنرا تلا برا يكون بني ẹgbàlẹ̀ ìlúmọ́ tó wá ń sí pépò kúrò àbí ìfẹ́wàbọ̀ rẹ̀ fílì táǹkì ẹ àwọn fílì kẹjọ rẹ̀ fílì ẹ fẹ́bílì gáàdì ní kókó ṣùgbọ́n ìtò lágbára ní ó tí ẹ mọ́ fílì tó rọ̀ fún anábì ní o ní ikùn ẹni bí a sábẹ̀ bínú ádámà àkàlábí yòókùnmùnà sọ́lùbà anábì o ti tó kọ́ ọmọ ìlébi ádámà oúnjẹ tí yóò kàn fi lókun láti máa dìde láti máa fi lọ ọmọ ẹ̀bọ̀ èdè pípọ́ á jẹun pé ọmọ yẹn dìde mọ́ kọ̀dé nínú àná anábì jẹ́mọ́ ẹ̀rí káwọn elétò ìlera gẹ̀rẹ̀ kẹ́mí ọmọ sọ́ọ̀sì sábẹ̀ bí ti sọ bẹ́ẹ̀ síwájú tí wọ́n máa jàjẹ́ kò sí méjì àjẹ́ jù anábì ní nínú tí ẹ máa ń fíìlì pé ó fẹ́ fíìlì tí ò ní sáyẹ̀ mẹ́ èyí tó burú jù ní ipò ẹni àbọ́ olè fàárẹ̀ fún ni ẹkẹ́jì ni pé yóò àfẹ́ẹ̀tì ọ̀rọ̀ bá dẹ̀ ọjẹ́ tó ọ̀lẹ́ mímọ́ àti ìdíje yóò lágbára ó wá jẹ́ bẹ́ẹ̀ wá lọ sùn pé wọ́n lọ́dí àbìlì lòdì ni ó mọ gẹ̀ẹ́rẹ́ bóyá lọ èyí kó tó wá lè kó lè àfẹ́ẹ̀tì àlàáfíà rẹ̀ àdébí ní mùsùlùmí oúnjẹ tí ó fi lókun lára láti lè dìde lọ́bọ̀ ni kó jẹ́ kéde tó yẹ pé ọmọgbádùn jẹ ọmọgbádùn wá fún gbádùn ẹ̀fún apàdà ní lára òfẹ́ lè dìde mọ́ anẹ́bì ní èyàn kò bá mú fàyín kárẹ̀ láàmù àlàfẹ́ ìpò wọ́n lè fi abẹ́ jẹun àwọn ọmọ ẹjẹun yẹ lórí o ẹ́ fàfúrúkú lè tọ̀ àmì anẹ́bì wá dápọ̀ ẹ̀sí mẹ́ta dá ipò rẹ̀ dá inú ẹ̀sí mẹ́ta bí wà pé táǹkì ẹ ọwọ́ adà sí mẹ́ta ọ̀fúlù ẹ̀gbẹ́ kan oúnjẹ wàfúrúkú lè ṣàrọ́ọ̀bì táǹkì ẹlẹ́ẹ̀kejì ọkùnlẹ̀ omi ẹlùmí jẹ̀mọ́ oúnjẹ nìkan ó ti fúlù táǹkì ó ti tún fẹ́ lómi jẹ̀mọ́ wà tó lóòdù gbogbo ẹ̀rù ó tó wá fẹ́ mú mi ló fẹ́ mú yẹn sí ẹ̀rí pé lóòdù ti wà fún ara yẹn àmìlú wọn wà fúlù tún lè ẹ̀rí ìyẹn ẹ̀dẹ̀kọ́ ọmọ wọ́n tó mú tí gbogbo ẹni kó àbí ní ó wà á nira mú eléyìí fa ààrẹ fara ẹ bákan ló jẹ kára wo àti dìde lè bá dà yóò mọ̀ nira fún ẹni bẹ́ẹ̀ tó ń gbé ẹ̀kọ́ tánú bí kọ́ àyè ó yẹ kí ká gbọ́ kí a ti tẹ̀lé ẹbí ọmọlẹ́yìn lẹ́yìn rẹ̀ tó pé ọ̀rọ̀ tánú bí kọ́ àti ẹgbẹ́ lórí ìrìn nìkan ẹgbẹ́ lórí àwẹ̀ nìkan gbogbo gbé

ẹ̀yẹ̀rú sọ ọlọ́run káwọn pé jíjẹ múmu ní ìmọ̀ ni ìjẹ̀ra ni tọ́lọ̀ ń ṣe fún wa ìgbọ́n tó yóò bá fi ẹ̀kọ́ ẹ̀sìn bá ìjẹ̀ra yẹn lò yóò di nẹ́tìmọ̀ nẹ́tìmọ̀ ni pé yóò di ìyà yóò di ìyà fún ni lọ́dọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àtàlá gbogbo tọ́lọ̀ bá fi fún wa tó bá jẹ́ ní ìmọ̀ ìjẹ̀ra tọ́lọ̀ fi ṣe jẹ́ fún wa agbọ́dọ̀ fi ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn bá lò kó bá di nǹkan ìjẹ̀nìyà ìyẹn làbí àwọn ẹ̀kọ́ tẹ́ káfí bá oúnjẹ lù tó tó máa fi jẹ́ ìjọsìn fún wa tó tó máa fi jẹ́ àgbéga fún wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tí ó fi jẹ́ pé a mọ oore rírì tọ́lọ ṣe fún wa tí ó fi ní jẹ́ pé aláìmọ oore ni wa ẹ̀kẹ́ ọlọ́run wa nínú àwọn ọ̀nà tí a tó lò báwọn àbámọ̀ sọ ni pé bàbá fẹ́ jẹun sádà níyẹn pé a fẹ́ jẹun yìí ká lè bá a dún fún lára láti mọ̀ sọ̀tẹ̀ lọ́run ẹgbọ́n pọ̀lọ̀ wà rẹ̀ jẹun ìrájọ ẹgbẹ́ parí kí n dìde kí n mọ bá tèmi lọ rẹ̀ ṣùgbọ́n ní àníyàn bá tí bá jẹun yìí o tí bá lókun lára wọn fún ẹfí ti lọ ẹni kódà tó bá fún jẹun jẹyẹ tó ẹka ní ẹ̀dú lọ́fẹ̀ẹ́ lọ ní mọ̀gbàlájà ẹni kálukú wá ti wà nílẹ̀ láàjẹ bá tó wá ní ẹni tí ò bá ti jẹun bẹ́ẹ̀ látàná <laughs> ìpínlẹ̀ rẹ̀ náà lè mọ́jú onílé ó mẹ́ pé jíjẹun ó nípa lára àjọsìn wa ọjọ́ wa jẹ tó gbé arífìkì ọlọ́jọ́ wa fi sinú jẹmọ́ aláìmọ́lé lórí ẹni bẹ́ẹ̀ aláìmọ́lé ẹnu bá tẹ́tẹ́ àwọn ẹ̀kan tẹ̀lá yìí agbọ́dọ̀ wọn lọ sí ibi tí ọlọ́run bá sùpánà wà sàádà ẹ̀yẹ rí sí ọlọ́run ní bálọ́rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó tún kọ́ wa hadith Abdullahi bin Abbas ọlọ́nàbà ọ̀sọ́lá ó kọ̀ fún wa a lè ná fókí fi tọ̀ á ní wàṣàrọ̀ ó kọ̀ fún wa ká mọ́ kẹrún ìjẹ tẹ̀lẹ́nu wa àlejò pọ̀lú fún wa ohun nǹkan tó gbóná àbúrò nǹkan tó gbóná kọ́ adé lórí títí kọ́ wá fẹ́ fùfúgbọ́ tó gbé tẹ́nu ìyẹn ò ẹ̀sìn wa ní ò pé ọgbẹ́ sábẹ́ fáàbù ní bóyá ọmọ amẹ̀bẹ̀ òbí fẹ́ ìyẹn lọ ṣùgbọ́n pẹ̀lẹ́ ẹnu lánàá gba àmọ̀sàtọ́lá okùn eléyìí sọ kí a jìnà sí irú nǹkan bẹ́ẹ̀ etí ò dánú. bákan náà nígbà tí a bá jẹun tán ọlọ́run wa ló pèsè fún wa òun náà láàpọ̀ pẹ́ fún ó dàbí jẹ́ pé àwọn kan ni wọ́n fún wa lówó tá a fi jẹun àwọn kan náà pèsè fún wa ṣùgbọ́n ẹni tó pèsè àkọ́kọ́ òun náà lọ́nà ọba ẹlòmí kò rántí dárúkọ náà nígbà tó bẹ̀rẹ̀ nígbà tó parí náà kò ní rántí dárúkọ náà àwọn kẹta tí a fi ẹ̀mọ́ dára ń ṣe ní yárayára tó kàlá mú pí ọ̀tà jù lálọ́lùlù ẹmọ̀ pé ó ní ìlú wà kò ní rántí ṣe ní ẹkọ́ lé bẹ́ẹ̀ àfọwà ní kí ni yóò àfọwà ní ìfẹ́ owó wa tó bá ti bù kẹ́ sọ jẹ nǹkan kódà kó jẹ́ pé súwìtì lọ́ọ́lá tó bá sábà jẹun tó báyìí ààbọ̀pẹ̀ fọ́lọ́ ọ̀nà ìbádẹ́bí ní káàkọ́ ẹ̀kọ́lọ́ ntarí ní hadisi ọ̀pọ̀ ṣùgbọ́n lára rẹ̀ nínú ètò gbajúmọ̀ ètò wà ní sunan Abi Daud anẹ́bí ní sẹ́nìkọ̀kan bá jẹun àbómukú ní alhamdulillah ọpẹ́ ní fún ọlọ́run alẹ́bí abdulhamani ọba tí ó fún mi jẹ akọ́ ní tó tó fún ló ń fún wa jẹ náà ló ń fún wa mú ẹ̀rọ ọ̀rọ̀ àfíìsì tó tó nílẹ̀ ń bì ẹ̀rẹ̀gbẹ́ tó láyé mo dúpẹ́ lọ yóò tẹ́ fún náà tí a bá tẹ̀lé èyí tó láyé bẹ́ẹ̀ kọ́nà la gbà lérò oṣù lọ́mọ tí ọlá ní èyí tó láyé kìí tẹ ọlọ́run ní gbẹ́lá ń lọ ìfẹ̀mí làwọn sọ. tó àlùkò ọlọ́run ọba mo dúpẹ́ fún ọ ọba tó fún mi jẹ tó fún mi mú bìdú ni haúlì mi ní wàlàkúwà tí èyí ṣe pé agbára mi ló délẹ̀ kí èdè pọ́gbọ́n mi ló débẹ̀ èdè pọ́gbọ́n ló débi oúnjẹ tó jẹun ọlọ́gbọ́n tó lọ ṣùgbọ́n tó bá lọ́gbọ́n ọlọ́wà tó fi àtẹ́sí ọlọ́sẹ̀ rọrùn ni àmì ẹgbẹ́ pé ó lo ọmọ nìkan tó yẹ kó já sí pàbó gbogbo ẹni tó bá ti lọ mọ́ lòye ti gẹ̀gẹ̀ tọ́lọ́run bá wá sí bí ti fún gẹ́ ó gbọ́dọ̀ mọ́ ọ̀gbẹ́ ọlọ́run ló gbọ́ ọdẹ fún gẹ́ kó mọ́ rí láàrin orí ọgbẹ́ ẹ lórí ọmọ prọfẹ́lì kejìdà ìgbàtẹ́yọ̀ mọ́ ẹgbẹ́ tó wá ní àníkẹ́ súnmọ́ wa

ó pèsè rẹ̀ fún wa eléyìí nínú ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni tó yẹ kí àwa náà kí a sì máa lò bákan náà nínú tí ó tó kí a kọ́ òun náà ni pé ní ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí a bá fẹ́ jẹun ààyè ibi àwọn nǹkan ọ̀kan tí ń bá ń jábọ́ ń bẹ̀ ká máa mú ti bá wa ní ìdáhùn àti máa mú oúnjẹ lẹ́lẹ̀ àti máa mú bí oúnjẹ lẹ́lẹ̀ àwà fílẹ̀ àlọ̀ àkọ́kọ́ àgbéyẹ̀dì ní bá Ànábì àwọn ọ̀sọ́lá ní hadith Anas bin Malik tó wà ní sọ̀rí Muslim. Lánàbí ni inú àfákọ̀tọ̀ sí lókùmọ̀tún àhàdíkùn tí nǹkan tó yẹ kálukú bá ń jẹ tó bá jábọ́ lọ́wọ́ ẹ̀. Fàmìyìmú ti á ní wùlẹ̀ àbà, káìpé nǹkan yìí kó bọ̀ kú wà ní àkólù ha, kò yà jẹ́, wàlá yàdá àhà lè ṣe ìtọ́n, ó mọ́ fi ilẹ̀ tó ti jẹ. Àwọn nǹkan wa ṣe kẹ́mí sáǹṣe ìlú bá wá ṣe sẹ́mi ìbá wọn padà ń rí àbí tí orí pa rẹ̀ tí bá ní pàṣẹ gbèdé ayé wa a máa dàmú káàkiri ẹlòmí èṣù bá jẹun tẹ́tò òfin ní bá wá jẹun bá jẹun ká jẹun bó mọ́ tó bá dálẹ̀ kàmù ibi tẹ́rù bá ti jẹun bá ìlé òkú fẹ́rẹ̀ ló ń gbà pé olórin gba yìí ni kí gbogbo ilẹ̀ tó kúrú bí ló jẹ kán máa gba agbẹ́yẹ̀jú ní nǹkan yóò ti ní ìjábọ́ tó bá bọ́ kàmù kájẹ́lúkàtẹ̀ jẹ́ nǹkan tó mọ́ ní ẹlẹ́ ní pàjẹ́ lórí nǹkan ilé ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ wa ní kọ́dà nígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú òṣèṣì rẹ̀ òun ẹni pé àbọ́bá tó jẹun tán àmọ̀lá ìka rẹ̀ àmọ̀lá ìka ìyẹn lára mi lè rí pé ìka lẹ́gbọ̀rọ̀ wọn bí jẹun kódà ara alátẹ̀jọ́ jẹ́ bá fi yìí níbi jẹun péye ní ìwà dádálẹ̀ kódà ó lè bẹ̀rẹ̀ ní kèfèrí ìtọ́kùsọ náà tó ń sọ ní so àti nítorí tó mẹ́ fọ́nà pé àlẹ́bí mọ́ ẹ̀fì ká rẹ̀ jẹun sí máa ń fọ́nlá jẹun gbàtà bá fi síbi jẹun síbi ti dúró ní kò kàún náà ní ẹgbẹ́ níbi yẹn náà káde kí ni kálá ẹ̀kọ́ tí ẹ̀sìn fọ́ sọ yẹn tó bá lóun àwọn ìtọ́ ẹgbẹ́ lọ ìlànà mí wà tó ń pè lọ́là jẹun irú àwọn òlélẹ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ̀sìn ló ẹ̀sìn wa ọkọ̀ ní gbogbo nǹkan tí ó jẹ́ kí a ṣe oríire láyé àti ní ọjọ́ ọ̀gbìn dàlùkì àmọ́ ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run bá nínú nǹkan tí ó yẹ kí a túmọ̀ ó ní pé ní èèyàn máa ń pè wá sápèjẹ́ nígbà ń pè wá sápèjẹ́ fún wa àbálọ́gbá lé rẹ̀ lẹ́nu ó fi dábá lérí ààgùn pẹ́pọ́ lọ bákanáà àtọwà ṣàdúrà fóun náà tó ń pé nínú iṣẹ́ tó dá tí ẹ kéèmọ̀ ṣe nìyẹn kéèmọ̀ pẹ̀ àpẹjẹ bóyó tó dé ní láwọ̀dé aláàdé tó tọ́ àdúgbò tí ẹ̀ tó dé náà ló kẹ́ni ó yá ẹ̀yin ọ̀rẹ́ mi wá ti dínà lọ́dọ̀ mi àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dá àbí ìgbẹ̀kẹ́sẹ̀ ló wà lógún jẹ fún wa ẹ̀dà bá jẹ́ tẹ́ta dúpẹ́ àtọwà àtàdúwà fún pẹ́pẹ́ Allahumma af'im man at'amani wa afi man saqani ọlọ́run ọba af'im dákùn mọ́ pèsè fún máa bá ń fún jẹ mọ́ ṣe jíjẹ nírọ̀rùn fún man at'amani ẹni tó fún mi ní tí mo jẹ yìí wa afi man saqani bákan náà ẹni tó fún mi mú bẹ́ẹ̀ nìkan ra mìíràn fún ẹni àwọn tàbí àpapẹ wá kí mọ́ takọ́ ní ọlọ́run bá ẹni tó fún mi ní nǹkan imú dákun ọ̀rọ̀ bá fún jíjẹ múmú rẹ̀ mo jẹ́ kí ó nira ilé nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sẹ̀ tó yẹ kí akọni láti mọ ẹni lára wa gẹ́gẹ́ bí mùsùlùmí adínà sí mọ fi owó jẹun ìlànà ṣètọ́nù ni bákan náà amọ̀nàtí ibi tó ńlá ẹ̀ fẹ́ jẹun nígbà tá a bá jẹ tán kára ti dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala bákan náà gbogbo oúnjẹ èyíkéyìí tá a ọlọ́run ní ká máa sí mo lè wa kágbà kọ́ ọlọ́run subhanahu wa ta'ala náà ló pèsè rẹ̀ fún wa èyí tí ò bá tẹ́ wa lọ́rùn àbámọ̀ ẹ̀jẹ̀ inú ìlànà àmẹ́bí àdébù àwọn aláàmọ́ jẹun àyẹ̀bù gbogbo ilé nínú nǹkan tí ó yẹ ká ní ẹ̀kọ́ ni torí pé Islam ẹ̀sìn tó fẹ̀ ni gbogbo nǹkan ló dá sí

ṣùgbọ́n kí àwọn ọlọ́pàá àwọn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ìtó yàtọ̀ tẹ́sì tó pọ̀pọ̀ kó mọ́ fọ́ sórí kó tó jẹun ká ló lẹ́kọ̀ọ́ ní ò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ẹ̀lẹ́ ẹ̀já gbájúmọ́ ẹni tí ó buwa kó buwa bàbá rò pé ìyọnu ọlọ́run làwọn ti kiri làwọn àwáyọ àwáyọ mẹ́ta ọlọ́mà sùpánù wàtà alákùnrin sàmì ẹnì kọ̀ọ̀kan wa kí o dúró sí wa níparí tábàjẹ tá a bá fẹ́ mu

ezi bíi aráàbù náà tó mu tí oní máa pa ni kọ́dà fẹ́ jẹ́ pé òkùnkùn ní mu àbí ìtọ́ni fẹ́ ní ìjà náà ní mu iná pa ni iná pa kó tí oyé lè wọ́n bẹ́ẹ̀ ní iná pa tẹ́sí òtí ẹ̀ ká jẹ ká jẹ ẹni tí iná pa jẹ́ kọ́ rẹ̀ ní iná bẹ́ẹ̀ kó dé ìtàn fẹ́ ló dá bẹ́ẹ̀ kó ní fifteen naira ló rà iná àpáni lórí pé mi ò fọwọ́ sí nǹkan yẹn rárá ẹni tó wá rí pé òun náà ń jẹ nǹkan tó tọ́ tó mu tó tọ́ tó wá ń ṣe lọ́nà iná àpá iná àpá tó náà ọ̀nà méjèèjì náà ká jìnà sí kọ́lọ̀ máa tó wánà wá bá alákòóso àlẹ́ nìkan abẹ́rẹ́ ọba sọ́nà àtàlà kó ṣàánú ẹnu kọ̀ọ̀kan wa kó ṣàánú wa jẹ́nu kó ṣàánú ọmọ ẹni ìlú wa náà kọ́lọ́mọ́sá àti aláyàbalẹ̀ ẹgbẹ́ àwọn olórí wa kọ́lọ́mọ́sá àpapọ̀ àwọn ẹ̀sìn ọ̀sọ́lọ́gbà wa sálàmà alánàbíyẹn muhammadu wa alá àmì wa sáàbì àti ọ̀yìn